أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين والسلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó sọ ẹ̀mí wa di ìrọ̀lẹ́ yìí ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tá ń ṣe nínú tíra umdatul ahkam ti àfa abdulgani almagdisi ọlọ́run ọba kí ó yọnu sí a wà nínú tíra alhajj a ó dìde lónìí lórí ojúpọ̀nà alfidia báàbùlfidia. Al wọ́n ń pè ní fídíẹ̀tul adà àwọn afáàní wọ́n ń pè ní fídíẹ̀tul adà an abdullahi ibn mughafal an abdullahi ibn ma'qil قال جلست إلى كعب بن أجرة فسألته عن الفدية فقال نزلت في خاصة وهي لكم عامة وحملت إلى رسول الله صلى الله عليه وسلم والقمل يتناثر على وجهه فقال ما كنت أرى الوجه وجع بلغ بك ما أرى أو ما كنت أرى الجهد بلغ بك ما أرى أتجد شاة فقلت لا فقال صم ثلاثة أيام أو أطعم ستة مساكين لكل مسكين نصف ساعٍ وفي رواية فأمره رسول الله صلى الله عليه وسلم أن يطعم فرقا بين ستة أو يهدي شاة أو يصوم ثلاثة أيام حديثي أبوالة يودو عبد الله بن معكن أني جلست إلى كعب بن أجرة فسألته عن الفدية مجوكو ní májìlísì Ka'b ibn Ujra mo wá bi léèrè nípa fídíà faqala ló wá sọ pé nazaltu fi nazalat fiya khassa èyí ni pé àyà fídíà ó sọ̀kalẹ̀ lórí mi wàyí alákùn àmà ṣùgbọ́n ìdájọ́ rẹ̀ fún gbogbo àwọn mùsùlùmí ni ila rasulillahi sallallahu alayhi wa sallam wọ́n gbé mi lọ sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam walqamlu yatanatharu ala wajihi iná iná orí ó ń sọ̀kalẹ̀ níwájú rẹ̀ níbi tó pọ̀ dé qamlu wọ́n pè ní láìs léèbò kí ni láìs yẹn náà iná orí náà ni náà so iná orí ó ń sọ̀kalẹ̀ sí iwájú rẹ̀ níbi ọ̀pọ̀ dé faqala ni anabi sàlám bá sọ pé ma kuntu ura al-waj'a balagha bika ma ara mi ò mọ̀ pé ntọ́ sí ọ ní àìsàn ó tó bí mo ṣe rí i aw ma kuntu ura al-jahda balagha bika ma ara àbí anabi ó lo al-jahda ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ kan ni wípé mi ò mọ̀ pé àìsàn tó mú ọ ó tó báyìí bí mo ti ń wò yìí àtẹ́jìdù ṣàtẹ́n ṣé wàá rí ẹran ewúrẹ́ àmì àgùntàn tó máa tó máa dú láti fi ṣe fídíà fakultula ló wá sọ pé rárá òun ò lérí fakọ́lá súnmùtàlá tàtà àyà lànàbísà sánlọ máa sọ pé ọ̀dà gbàwé ẹjọ́ mẹ́ta àwọn atọ́ìm sí tàtà àbí kí o fún àwọn aláìní mẹ́fà ló ń jẹ likuli miskini nisfa sa'in ẹnì kọ̀ọ̀kan wọn ó fún wọn ní ìdajì sa'i wàfí riwayatin ní riwaya mi fa amarahu rasulillah sallallahu alayhi wa sallam an yut'ima anabisa sallam kpalasẹ pé aida kó fún miskini mẹ́fà ló ń jẹ. بي يطعم فرقا بين ستة فرق النساء متى ونيونكني فرق so yóò fún àwọn miskini mẹ́fà ní farko kan ẹni pé sáàrí mẹ́ta yóò fún ẹnì kọ̀ọ̀kan wọn ní nísfú àsáàrí ìdajì sáàrí àwọn yóò di àṣàtẹn àbí kí ó dú ẹran àwọn yasumu thalatata ayyam àbí kí ó gbàwẹ̀ ọjọ́ mẹ́ta so àfáà mú rìwáyé ilé wa láti fi hàn pé àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí èyí tó bá wù ló máa select inú ẹ̀ kò pa dandan pé eléyìí lálákọ̀ọ́kọ́ tí ọba rí eléyìí ni ó ti ṣe lè ha èyí tó bá wù nú ẹ̀ tó bá rọ̀ lọ́rùn o ní ó select inú mẹ́tẹ̀ẹ̀ta naam ó ní báàbù alfidia alfidia ó ní wọ́n ń pè ní ransom kéèyàn ṣe nǹkan kan kó wá san dípò tó ṣe ó ní fídíà bẹ̀t níbi iṣẹ́ hajj ó ní àwọn nǹkan kan wà tí wọ́n ní ẹni tó ń ṣiṣẹ́ hajj ò gbọ́dọ̀ ṣe tó bá wá ṣẹlẹ̀ yìí pé ó ṣe yọ san ransom yẹn òní wọ́n ń pè ní fídíà fídíà yẹn àwọn afá wọn ń pè ní fídíà tó ládàá fídíà tó ládàá torí pé áyà tó wá lórí ẹ̀ ọ sọ̀rọ̀ nípa àdà ẹni pé àìsàn àbí nǹkan kan tó múyàn tí ibẹ̀ ń dùn tó wá ní ìdè àti yọ nǹkan kan kúrò lára ẹ̀ yálà ìkànnà ni irun ni àbí nǹkan kan tó jọ bẹ́ẹ̀ nínú àwọn nǹkan tí wọ́n ní èèyàn ò gbọ́dọ̀ ṣe tó bá ń ṣe hajj torí pé ọlọ́run ní wàlá tahliqu ru'usakum hatta yablugha alhadi mahilla ẹ má sì gẹrun kẹ́ fa orí yín títí àdáyà yín yóò fi dé ààyè tó yẹ kó dé ẹni ní maka famankana minkum maridan ẹnìkan tó bá wá jẹ́ pé ó ṣàìsàn kò gbádùn aw bihi adha min ra'si àbí nǹkan kan dùn lórí tó wá nídìí àti fárí fafidiyatun min siyami nígbà tó bá fárí náà tán yóò ṣe fídíà yálà kó gbààwẹ̀ aw sadaqatin àbí kó se sádàkà àwọn nùsùkìn àbí kó dúran so mẹ́ta yìí àwọn afáàní àtàkìrù bẹ́yìn náà hàbí ìfẹ̀lẹ́fẹ̀ ẹni pé òun ni ó sẹ̀lẹ́kìtì tó bá rọ̀ lọ́rùn nù mẹ́tẹ̀ẹ̀ta torí pé riwaya tí anabi sàlá sàlá sọ pé ahlik rọ́ọ̀sàká wàsùn thalatata ayyam fárun rẹ kọ́ gbàwé ẹjọ́ mẹ́ta àó àtìm masakin àbí kí o fún àwọn miskin mẹ́fà ló ń jẹ àwọn unsuk bíi ṣáàtì nàbí kí o dúnran so eléyìí fi hàn pé èyí tó bá wù mẹ́tẹ̀ẹ̀ta ni ó lè ṣe and then kíní ó ṣẹlẹ̀ ní amul hudaybiya ó ní ohun tó ṣẹlẹ̀ sí àfa yìí tó ṣẹlẹ̀ sí bákan náà hadithi ó fi hàn pé wujubul fidiya fi fẹ́ẹ̀lì mahdur gbogbo ẹnikẹ́ni tó bá ṣe àwọn nǹkan tí wọ́n kọ̀ fún wa láti ṣe nínú iṣẹ́ hajj ó láti jẹ́ pé yóò ṣe fídíà ọ̀kan nínú àwọn nǹkan mẹ́ta yìí sàwáhùn káyánà dálìkà fil hajj ohun tó ṣe yẹn bóyá ṣe hajj ní í ṣe lọ àbí fil umrọ àbí ṣe umra ló ń ṣe lọ kò sí yàtọ̀ nù ẹ̀. nínú àdìsí kúmọ́ káyidà àwọn afáwà tó yẹ pé ó ṣẹlẹ̀ nínú àdìsí yìí wọ́n ní al-ibratu bi umumi lab wala bi khususi sabab ó ní pé ohun tí tá a máa mú ṣe kìí ṣe pé lórí ẹni tí nǹkan yẹn ṣẹlẹ̀ sí bet ìdájọ́ rẹ̀ fún gbogbogbò ni ìdínú tó náà gan fi sọ níbi àdísì rẹ̀ pé nathalet fiya khas ẹni pé aya yẹn sọkalẹ̀ lórí mi ni wàhíyalẹ́kùn am ṣùgbọ́n fún gbogbo mùsùlùmí ni pátá so ẹni nǹkan ṣẹlẹ̀ sí kò mí ni pé nítorí pé nǹkan ṣẹlẹ̀ sí o àyà sọ̀kalẹ̀ lórí ẹ̀ ìdájọ́ yẹn lórí rẹ̀ nìkan ni àfi tí delil bá wáyé pé òun nìkan ni ìdájọ́ yẹn ń bẹ lórí ẹ̀ látọ̀dọ̀ ọlọ́run àbí látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam masala ẹlẹ́kẹ̀ẹ́nu ni pé alfidia ní gbogbo àwọn nǹkan tí èèyàn bá ṣe tí wọ́n léèyàn gbọ́dọ̀ ṣe ó ní a máa ṣe fídíà ṣùgbọ́n yàtọ̀ sí jìmá ẹni ọba bá ìyàwó ẹ̀ lò nígbà tí máa ń ṣiṣẹ́ ìdájọ́ tiẹ̀ yàtọ̀ torí pé ìdájọ́ tiẹ̀ ó le koko ju ti ẹni tí ó fárun abẹ́ni ó dé fìlà abẹ́ni tó fi tùràrí sára àbáwọn nǹkan míì àbórè kánná nínú àwọn nǹkan tí wọ́n ní èèyàn gbọ́dọ̀ ṣe so ìdájọ́ ẹni ó báyàwó ẹ̀ lò ọ yàtọ̀ sóhun tiẹ̀ ìdájọ́ ẹ̀ ń bọ̀ wá so tí èèyàn bá ṣe nǹkan kan nínú àwọn tí wọ́n ní àgbọ́dọ̀ ṣe torí bùkátà gẹ́gẹ́ bí aláwẹ̀ tí àìsàn mu lórí tí iná orí ti ń jábọ́ látòrí ẹ̀ so ó ní ìdíwọ́ fún láti láti gẹrun so tó bá wá gẹrun yẹn yóò sì fídíà ṣùgbọ́n kò ní ẹsẹ̀ ẹ̀ṣẹ̀ ti jábọ́ lórí ẹ̀ torí pé ó ṣe pẹ̀lú ìdí pàtàkì ni wà ń fa aláwo lè gẹ́ ìrì hajà tọ́ba wá ṣe láì nídìí àfìmà wà lẹ́sìmọ́tò fìdíà ó ti gbẹ̀sẹ̀ bákan náà yóò sì tún ṣe fìdíà yìí so ẹni tó wà nínú ihram tó bá fi tùràrí sára àbí ó àbótiẹ̀ wàá wọ sọ. So, àbọ̀ ó fi nǹkan borí ẹ̀ so ó ti dandan kó ṣe kàfàrà yẹn fídíà tó máa ṣe so a select ọ̀kan nínú àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta láti ṣe nínú ẹ̀ wọ́n ní wọ́tọ̀ tó bá yẹ pé ó gbàgbé ṣe ni ṣé fídíà tó ń bẹ lórí ẹ̀ náà àfáàní almasalatu mahallu khilafi bayna ulama ìpè masala yìí Ah, ìyapẹnu ń bẹ lórí ẹ láti ọ̀dọ̀ àwọn olùmọ̀ àwọn kan ní ó di dandan kó ṣe fìdíà lórí ẹni tó gbàgbé abẹni tó ṣe ní àmàmà ṣe àwọn kan ní anasi waljahila fìdíyàtà àlẹ ẹni ó gbàgbé àtàláìmọ̀kan tí ó mọ̀ wọ́n ní kò sí fìdíà lórí ẹ̀ àwọn apá kan nínú àwọn afáàtún ní nǹkan mẹ́ta kò sáwìíjáre fún ẹni tí bá ń ṣiṣẹ́ hajj láti má ṣe láti má ṣe fìdíya wọ́n ní ìdá ata ahla tọ́ba báyọ̀ ìyàwó ẹ̀ lò wọ́n ìdá asọ́ba sayida àbí ọba tiẹ̀ ọba sọdẹ ọwà nù haram ọwà sọdẹ nínú haram náà wọ́n ìdá halaqa ra'sahu àbí ọfà orí so mẹ́tẹ̀ẹ̀ta yìí kò síyàtọ̀ láàrin anasi ẹni ó gbàgbé àti aljahil àtẹntí ọmọ kò sí yàtọ̀ lórí wọn wọn ni lè anáwó ṣéun láyé dùrọ̀ àlàrọ̀ dìhì torí pé ntí ò lè dá padà ni ẹni ó ṣọdẹ tó wà nù haram tó wà ní ah, mo sì gbàgbé ni ọ̀dà dé kúkú dá ọdẹ pàdé padà sóde ó ṣe dá padà mọ́ kò ṣe dá padà ẹni ó bá ẹ lò nínú haram. No tọ́wá ni mo gbàgbé ni ọ̀dà ìyẹn ń dé ń dá ìbálò padà kò sí dá padà mọ́ bákan náà ẹni tí um, kí ni ẹlẹ́ẹ̀kẹta yẹn ẹni ọ̀farun ẹ̀ tó lè dá irun padà mọ́ kò lè dá padà so ìdí nìkan tó fi ní àwọn nǹkan mẹ́ta kò sí àwíjàre fún un nígbà tá a bá ní ẹni ó ṣerú eléyìí tá a lè dá padà ẹni ó fi fìlà borí kí ni tó kù ṣe bí kọ́ yọ fìlà ni ṣùgbọ́n wọ́n ní yóò dùnràn àbí yóò ṣe sádàkà àbí yóò fún miskin lóúnjẹ ẹni ó wẹ̀wù ṣe ẹnu kọ́ bẹ́ẹ̀ wù lẹ́ni so yàtọ̀ sáwọn mẹ́tẹ̀ẹ̀ta ìtorí pé òun àwọn yìí ò ṣe é dá padà so tá a bá ní fídíà ń bẹ lórí àwọn yẹn wá ìta fi lè sọ pé kò sí fídíà lórí ẹni ọgbà gbèsè léyìí mo rò pé ẹ gbọ́ mi yé eléyìí ni ọ̀rọ̀ àwọn afa mẹ́ta wọ́n ní gbogbo àwọn nǹkan yìí mẹ́tẹ̀ẹ̀ta yìí tá a bá gbàgbé ṣe àbí àmà ká tó ṣe kò sí àwíjàre ṣùgbọ́n àwọn ntókù àwọn afáàní ẹni ọ gbàgbé àtẹ̀ntí ọ̀mà kan àti ẹ̀ńtọ́ máa mà ṣe gbogbo ẹ̀ wọ́n ní madhaba imam malik àti leifi àti thawri àti abu hanifa wọ́n ní pé ó ti ṣe ó ti ṣiṣẹ́ tí wọ́n ní àgbọ̀dọ̀ ṣe so fídíà ń bẹ lórí ẹ̀ so wọ́n ṣe déédéé pé àtẹni ó gbàgbé àtẹni ó ṣe lámàmà àtẹni tí ó mà ìdájọ́ wọn kan náà ni kò síyàtọ̀ nù ẹ̀ ṣùgbọ́n ó wá nu súnà yìí pé inna Allaha tajawaza an ummati al-khata wan nisyan wa mastukrihu alayhi ipe ọlọ́run ọba forí jìn àwọn àlùmọ̀ mi ohun tí wọ́n ṣe tí wọ́n ṣe àṣìṣe àbí tí wọ́n gbàgbé àbí tí wọ́n tí láṣì wọ́n ṣe wọ́n á ní bẹ́ẹ̀ ni ṣùgbọ́n lè yàtọ̀ torí pé àdìsí Ya'la ibnu Umayya ó ní jaa a'rabiyyun ila rasulillahi sallallahu alayhi wa sallam ara oko kan ó wá sọ́dọ̀ anabisa asálà lásìkò hajjatul wada wà aléhi jubbatun wà aléhi rọ́dùn ọwọ́ jubba irú aṣọ tó máa ń dàbúra yẹn ó tún ró sọ ó tún daṣọ búra so nínú jubba tọwọ yẹn zaafaran ó ń sàn boom láti bẹ̀ ní turare lọ́wọ́ pé yá rasulallah inni ahramtu fima tara mo ti ṣe ihram gẹ́gẹ́ bó o ti ma wan nasu yaskharuna minni àwọn èèyàn fi mí rẹ́rìn ẹni pé wọ́n fi rẹ́rìn pé ṣé ihram náà ló ṣe ti gbogbo tùràrí tó tó wọ aljabba so wà á tọrọka hunay hatan anabi sàlám dáadé fúngbà díẹ̀ thumma da'ahu lẹ́yìn náà lọ́wọ́ á pè lọ́wọ́ ni ikhla anka hadhihi jubba bọ́ eléyìí lẹ́dà waksila anka hadha zafaran àwọn tùràrí tí ń rùn lára ẹ lọ wẹ̀ kọ́ fọ́nù wasna fi umratika kama tasna'u fi hajjika ṣe gẹ́gẹ́ bí o ṣe ń ṣe nínú ṣe bó ṣe ṣe nínú umra gẹ́gẹ́ bó ṣe máa ń ṣe ní inú ṣe hajj. متفقون عليه. bákan náà nínú láfàzí mi wọ́n ní wàhúwá mutadammakhu bí khuluqin wà alayhi muqatta'at faqala ahlaltu bí umra ipe bọ́bá ti súnmọ́ yín gbogbo àwọn tùràrí sàrùn lára rẹ̀ níṣá so ló wá sọ fáwọn ẹbí sàlá pé umra lòun dà níyà ti ṣe wọ́n ní falam ya'muru bil fidiya ẹbí sàlá ọ̀pá láṣẹ ṣe fidiya máa masalatuhu amma yasnawo tó ń ti pé ó béèrè pé kí ni tí òun ó ṣe wa ta'khirul bayan àti pé an waqtil haja ghayru jaiz wọ́n ní kí ànábì lọ àlàyé lára kọjá àsìkò tí a ní ìdí rẹ̀ kò tọ́ torí pé arákùnrin yẹn tó bá yẹ pé ó pa dandan lórí ẹ̀ láti ṣe fídíà ni ànábì sàlám ọba sọ fún un bẹ̀t kò ní tọ́fà nàbísà sálà láti lọ àlàyé rẹ̀ lára ní àsìkò tí a ní bùkátà rẹ̀ torí ẹni tó ní bùkátà rẹ̀ gan ni so eléyìí ni àwọn tí wọ́n wò pé torí pé arákùnrin aláìmọ̀kan ni tòótọ́ pé aláìmọ̀kan lòun tó ṣe lórí àìmọ̀kan tá a fi sọ pé kó ṣe fídíà jẹ́ pé ẹni tó jẹ́ bíi ẹni ó náà ìdájọ́ wọn kan náà. so ẹni tí ọ bá gbàgbé tó bá rántí kọ́ bọ́ọ̀lẹ̀ ẹni tí bẹ̀t àwọn nǹkan mẹ́ta tí wọ́n wì kì í ṣe téèyàn lè dá padà mọ́ bẹ̀t àwọn yòókù tó yẹ pé èèyàn lè ẹni ọ wẹ̀wù yọ bẹ̀ wù lẹ̀ ẹni ó dé fìlà yọ bọ́ fìlà lẹ̀ bí bàtà lọ́ba wọ̀ tí wọ́n ní èèyàn gbọ́dọ̀ wọ́ bàtà yẹn yọ bọ́ọ̀lẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan mẹ́ta yẹn kò ṣe bọ́ọ̀lẹ̀ ní tiẹ̀ so fain aka wọn ní ẹni ọba tọba gbàgbé ṣe immediately tọ́ rántí yẹn kó sì yọ bẹ́ẹ̀ tọ́ba wa lọ lára ju àsìkò tí ọ̀ràn tí yàn lájẹ́ pé fìdí à ń bẹ lórí ẹ̀ imaamu nawawi rahimahullah ó ní ìdá fàcàlà muhrim maḥduran min maḥdurati ihram nasiyan ẹni tó ń wà nù harami tó ṣe nǹkan nínú àwọn tó ń ní àgbọ̀dọ̀ ṣe tó gbàgbé ṣe àwòjáhìlán àbí ọjẹ́ tí ó mọ̀ fàyínkánà ìtìláfẹ́n kakọ́tìlì said tó bá jẹ́ pé ntí abàjẹ́ ni gẹ́gẹ́ bí ọdẹ ṣíṣe walhalq walqalam àbí ọ̀farun àbórè kaná falmadhab wujubul fìdíà ni madhab imam shafi'i torí imam nawawi ashafi'i yanu oni madhab wọn ni pé ó di dandan kó ṣe fidiya wa in kana istamta'a mahdan aw istimta'an mahdan tó bá pé n táà máa fi ń jẹ gbádùn ni gẹ́gẹ́ bí tùràrí àbáṣọ wíwọ̀ àbí ó tiẹ̀ wá ó fi nǹkan para tó ní tùràrí lára àbí Eh, ó fi nǹkan tí ó jẹ́ nítura rẹ̀ fi parun gbọ̀n àbótí ẹ̀ wá fẹnu kò ìyàwó ẹ̀ lẹ́nu àbọ̀fara ó fi ara fọwọ́ nu ìyàwó àtàwọn nǹkan míì tá a máa fi ń jẹgbanu yàtọ̀ sí jìmá fàlà fìdíyàtú kò sí fìdíyà lórí ẹ̀ wàyí kánà jìmá àn pé jìmá ni fàlà fìdíyàtú fìlhàṣà kò sí fìdíyà lórí ẹ̀ lóòótọ́ la ní ọ̀rọ̀ tí tó jọjú ohun tó ń bẹ lórí ẹ̀ ni pé iṣẹ́ hajj ẹ̀ ti bàjẹ́ iṣẹ́ umra rẹ̀ ti bàjẹ́ yóò tásìkò bá wà yóò lọ bẹ̀rẹ̀ omi so ẹni ó ṣe jìmá òun tiẹ̀ iṣẹ́ hajj ẹ̀ ti bàjẹ́ yóò padà lọ bẹ̀rẹ̀ omi ni so àwọn tó wá ní wọ́n ṣe tẹ̀glíf ìjìyà fún àwọn làwọn dá àti fídíà yóò ṣe fídíà yóò sì tún lọ tún hajj ẹ̀ so imam ahmed oni man jama'a ahlahu batala hajjọ ẹnikẹ́ni tó bá báyàwó ẹ̀ lò hajj rẹ̀ ti bàjẹ́. Now. so ọ̀rọ̀ rẹ̀ tó ní farkan بين ستة الفرق وني ثلاثة عصا oni sáyí mẹ́ta sáyí mẹ́ta yẹn mùdùnmàdì nàbí mélòó ló wà nù ẹ̀ twelve àbí twelve so torí pé four four ni so mùdùnmàdì méjì ni ó fún ẹnì kọ̀ọ̀kan nínú àwọn tí àwọn èèyàn mẹ́fà tí ó fún lóúnjẹ mùdùnẹ́bíù méjì náà so ó ní al-itam wa dhabhi fi al-haram aw yaju aw yajuzu fi ghayrihi wa hal yudbahu fi fi fi al-ilm wa yuwazzahu fi wọ́n ní oúnjẹ tá fún tálíkà abẹ́rẹ́ tá dùn ṣé nínú haram láti dùn ni àbí àmúlọ àmújáde kúrò nínú haram láwàádú láwàá kó padà wá fún àwọn tó ń gbé haram láti láti lò àbí inú haram gangan náà láti dù láti pin wọ́n ní kò sí nọ́ọ̀sì kankan lórí mas'ala ilé àyàfi pé ohun tó wà nù àyà alukur'an ọlọ́ni yá ayọ̀ lẹ́bí na àmànú la taqtulu sayda wa antum hurum ẹ̀yin tẹ́ ẹ nígbàgbọ́ ẹ má ṣe ṣọdẹ tẹ́ ẹ bá wà nù harami wa man qatalahu minkum muta'ammidan gbogbo ẹnikẹ́ni tó bá ṣọdẹ nù yín pẹ̀lú àìmọ̀ọ́mọ̀ṣe fajaza'un mithlu ma qatala minan na'am ìdájọ́ rẹ̀ irú ń tọ́pa nínú ẹranko irú ẹ̀ náà ni a fi ṣe ìdájọ́ fún tí ó san yahkumu bihi dawa adili minkum àwọn tó bá jẹ́ bí olódodo àwọn ni wọ́n ṣe ìdájọ́ pé wọ́n ṣe value òǹtọ́pa òun ni wọ́n fi sọ pé iye nǹkan báyìí ni ní ọ̀sán fún fìdíà hadiyan baligh al-ka'bati aw kaffaratu ta'amu miskin so hadiya yẹn tí wọ́n mú lọ sí eh, káàbà láti pin fáwọn tí wọ́n wà àwọn tán wà lágbègbè káàbà àbí kó ṣe kàfàrà àti fún miskin ló ń jẹ àwọn adlu dhalika siyaman àbí kọ́ bá wẹ̀ déédéé ti tọ́pa liyadhuqa wabala amri kó lè ṣe kó lè jìyà àṣìṣe tó ṣe so wọ́n ní kò sí àlàyé kankan pé ibi tí a ti pa ẹran òun nìyí àbí ibi tá a ti ṣe sádàkà náà ni ṣùgbọ́n ìmáàmù Qurtubi níbi tafsiri àyà yìí ó ní àwọn àfa olùmọ̀ wọ́n ṣe ìyapa ẹnu lórí fídíà tí a sọ ń pa rẹ̀ àtọ́ onímọ̀kánà min dam fábì màkà wà màkánà min ta'am aw siyam èyí tó bá yẹ pé ẹran ni ó pa ní màkà ni ó ti pa ṣùgbọ́n tó bá yẹ pé oúnjẹ ni ó fún miskin àbí ààwẹ̀ anywhere ló ti lè gbà tawus àti shafi ó ní ìtààmù ọ̀dám láyẹ̀ kùnà ní ilà bìmaka funfun yẹn ló ń jẹ àti dúdúran ní maka ni ó ti ṣe méjèèjì wasọ́ọ̀m haifusha ṣùgbọ́n àwẹ̀ níbi tó bá wù torí pé àwẹ̀ gbígbà láàmà ń fa àtàfi kò sáǹfààní fún ẹlòmíì ṣùgbọ́n funfun yẹn ló ń jẹ àǹfààní ń bẹ fẹ́ lómi dúdúran àǹfààní ń bẹ fún ẹlòmí ọlọ́run sì ní àwọn ará àwọn tó ń gbé agbègbè mọ́kà ni wọ́n fún so ní mọ́kà ni ó ti dúnran náà òun náà ni ó ti sì fún wọn ní sadaka tó bá pé sadaka ló wù imam malik ó ní yaf'alu dhalika ayna gbogbo ibi tó bá ti wù ni ó ti ṣe mẹ́tẹ̀ẹ̀ta òun náà sì ni ọ̀rọ̀ mujahid nínú àfọ̀ ní tafsir. Imam Malik òní lamma jaza sawma an yu'ta bihi bi ghairi haram tó bá yẹ pé ó lè gba àwẹ̀ ní ní òde haram a jẹ́ pé ìyókù náà ó lè ṣe ní e, ibi tí kìí ṣe haram so eléyìí ni ọ̀rọ̀ àwọn olùmọ̀ lórí mas'ala yìí. Um, wọ́n ní fáìdà ọ̀rọ̀ anabi sàlám tó di máa kúntù ọ̀rọ̀ lùwọ́jà abala rabi ka máa arọ ipe anabi sàlám tó sọ pé mi ò mọ̀ pé n tó mu ọ ó tó báyìí ibnu mulakin ó ní al'ula بضم الهمزة أو أظن والثانية بفتحها أو أشاهد البصر وهو من رؤيا العين إليه أنفاني اللغاني ما كنت أرى أرى olóhùn sànfàní ó ní pé mi ò mọ̀ that is pé kì í ṣe mímọ̀ hakíkọ ẹni pé mi ò rò ipe bọ́yá n tó mu ẹ̀yẹn ó tó so eléyìí fa ìdá lóra ni tó tẹ̀lé òní báàbù hurmati makka báàbù tí ó sàrẹ̀ lórí ọlá àti ipò tí makka ní láti tó hurma yẹn kí láǹpẹ̀ yorùbá náà wà fáà hurma نعم سانتيتي à ń béèrè yorùbá èèbó ni eléyìí àpọ́nlé àpọ́nlé tí maka ni now عن أبي شريح خويلد ابن عمرو الخزاعي العدوي أبو حديث ولاتي أبو شريح khuwailid ó kọ́ rẹ̀ nìyẹn khuwailid ibn amru ara khuza'i al-adawi radiyallahu anhu sahabi lòun sahabi anabi sallallahu alayhi wa sallam annahu qala li amri ibn sa'id ibn al-as eléyìí tábìcì ni ṣùgbọ́n kìí ṣe tábìcì as-salih kìí ṣe yẹn rí wa huwa yab'athu al-bu'uth ila makkah ó ní gọ́fúnà madina lásìkò náà lásìkò ọmọ ọmọ muawiya so òun ló fi ṣe olórí ní madina ó wá kó àwọn sójà ogun jọ yóò ràn wọn lọ sí maka láti lọ gbógun ko abdullahi ibn zubair léè tó sì jẹ pé sahabi lòun so nígbàtí àbí ṣùrẹ́ì tó gbọ́ nípa rẹ̀ ló wá wọlé tọ amru ibn sa'id lọ ló wá ní idali ayyuhal amir ìwà síwájú fún mi ní àṣẹ an uhadithaka qawlan qama bihi rasulillah sallallahu alayhi wa sallam kí n fún ọ ní ìròyìn ọ̀rọ̀ kan tí anabi sallallahu alayhi wa sallam tó sọ. So, alghad min yawm al-fath níjọ́ kejì yawm al-fath ìjọ́ kejì tí wọ́n sí maka ìjọ́ kejì rẹ̀ anabisa asalan ṣe khutba khutba tí anabisa asalan ṣe gbàmíláyè kí n fún ọ ní ìròyìn yẹn ó ní fasami'tuhu fasami'atuhu mi méjèèjì mo fi gbọ́ wa wa'ahu ni ẹ̀mí mi ó gbàgbọ́ wàbsọ́rọ̀tù àìní ojú mi méjèèjì yìí mo fi rí tí anabi sàásàlám sọ̀rọ̀ náà xìnà takallama bi lásìkò tí anabi sàásàlám sọ̀rọ̀ náà annahu hamid allah wa athna alayhi anabi sàásàlám ṣe irú muqaddima tó máa ń ṣe nígbà tó máa ń ṣe khutba ثم قال لين لو إن مكة حرمه الله تعالى مكة تيرين ọlọ́run ọba fún lápọ̀nlé wàlámi yuharrimuha nas ṣùgbọ́n àwọn èèyàn fún ní àpọ́nlé rẹ̀ fàlàyé hìlù limri im yominu bilayi wal yomil a kò tọ́ fún ẹnì kankan tó ní ìgbàgbọ́ pẹ̀lú ọlọ́run àtijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama àyẹ́sìfìkà bí ha daman kó ta ẹ̀jẹ̀ èèyàn sílẹ̀ àbí kó ta ẹ̀jẹ̀ sílẹ̀ wàlàyé àbìdá bí ṣàjàrọ̀ kò sì gbọ́dọ̀ gé igi ibẹ̀ فإن أحد ترخص بقتال رسول الله صلى الله عليه وسلم تاني كبوا في ogun tí anabisa asala ń gbé kó ara maka ní àsìkò fatuhu maka tó bá fẹ́ fi sẹ̀rí pé ìdẹ̀kùn bẹ́ẹ̀nbẹ́ fakulu ẹ sọ fún pé inna allaha qad adhina li rasulillah ọlọ́run ọba ó fún anabisa asala ní ìyọ̀ǹda láti gbógun ti àwọn ará maka lásìkò náà ṣùgbọ́n àsìkò kan ni tí ó pọ̀ ní ọlọ́lọ́mba fún anabi sàlám wàlám ya àdánilẹ́kùn ṣùgbọ́n lọ́wọ́ fẹ́yìn ní ìyọ̀ǹda àti ṣe. wà ìnàmà òdìnà lè sáàtà mìnàhà ọlọ́wọ́ bá fún mi lásìkò kan lọ́sàn-án láti gbógun ti àwọn ará maka wọ́n gba ẹ̀sìn islam torí pé wọ́n ti ṣe ìbàjẹ́ tó pọ̀. وقد عادت حرمتها اليوم كحرمتها بالأمس àpọ́nlé ẹ̀ ó ti padà gẹ́gẹ́ bó ti wà lánàá ó ti padà lónìí gẹ́gẹ́ bó ti wà lánàá فليبلغ الشاهد الغائب ẹni ó bá wà ń bí kó sọ fẹ́ tí ò sí ń bí. فقيل لأبي شريح àwọn tí Abu Shuraih tó ń fún ní ìròyìn ohun tó sọ fún Amir wọ́n ní ma qala laka kí wàá ní amir yẹn kí ló sọ fún ọ ó ní n tó sọ fún mi ni pé ana a'lam bidhalika mink mo máa yín jù ọ lọ eléyìí sàhábì ni ó rí anabi sàásálàm ó sì gbọ́rọ̀ lọ́dọ̀ anabi sàásálàm ìwọ ò rí anabi sàásálàm ó sọ pé mo mọ̀ jù ọ lọ lọ́wọ́ ni. oni innal haram láyò ìdù àṣìyàn ó ní haram kò fún ẹlẹ́sẹ̀ ní ibùsápamọ́sí ẹlẹ́sẹ̀ ò ní àyè tí ó sápamọ́sí nínú haram wàlà farram bidamin abẹ́ni ó pààyàn tó sá tó sá wọnú haram àní filẹ̀ torí pé wọnú haram wàlà farram bi kharbatin abẹ́ni ó jalè àbóṣe yẹn jẹ tọ́wá wọnú haram àní filẹ̀ torí pé ó wọnú haram bet ohun tí eh, aláwẹ̀ tó ń sọ ni pé abdullahi ibn haram ibn zubair ó sá wọnú haram ni nàbẹ́lẹ̀ ni àlàyé lórí hadithi ṣùgbọ́n àkọ́kọ́ ọ̀rọ̀ rẹ̀ tó ní báábù hurmati maka àpọ́nlé maka ay tahrimuha wa ta'dhimuha wa hurmataha ẹni pé àpọ́nlé tó tóbi tí ọlọ́run ṣe fún maka torí pé kaaba tó wà nù ẹ̀ ọlọ́run pè ní baladul amin ẹni pé ìlú alálàáfíà ó ní la uqsimu bi hadha balad ọlọ́run tó búra pẹ̀lú ìlú náà bákan náà wàhádàl baladil amin pàápàá jùlọ ìlú yìí ìlú alálàáfíà tí kò sí ìfòyà àbí ìbẹ̀rù nù ẹ̀. Now, uh, ah, Allah musta'an. well uh, torí pé àsìkò tí nam i should continue tọ uh, torí pé torí àsìkò a sọ̀rọ̀ lórí amru ibn sa'id yìí síwájú ká tó ṣe àlàyé hadith ńgbà mi tí ọlọ́run bá tún kó wa jọ amru ibn sa'id yìí ó ní ibn sa'id al-asi umayya qurashi al-amawi that means pé family àwọn muawiya ni so wọ́n ń pè ní al-ashdaq latimu shaitan ẹni tí èsù gbálétí ìdí tó fi pè ní ẹni èsù gbálétí ni pé lórí mímbà tó ń se khutba ó ń bú sayidina ali radiyallahu anhu níbi tó ti ń se khutba tó ń bú sayidina ali ó ní ó wá paralyze ojú ẹ̀ paralyze wọ́n pè ní facial paralysis mi ò mọ bá ẹ eh? ok Facial. ah fa facial àbí facial na facial paralysis so ojú ẹ paralyzed so ẹnu rẹ wá yẹ sẹgbẹ ni wọn fi ń pè ní lọpẹ mo ṣètà ni pé èṣù lọ gba létí <laughs> so Yazid ọmọ Muawiya òun ló fi ṣe olórí ní Madina bó ti rí wọn àwọn ará sham wọn nífẹ̀ẹ́ gbogbo ntọ́ wí wọn ṣe wọ́n ń gbọ́rọ̀ sí lẹ́nu so yezid wa kọ lẹ́tà sí pé kó wá sójà kó lọ fi kó tọ́jú àwọn sójà tí ó ń gbé lọ sí Maka láti lọ fi bá Abdullahi ibn Zubair láti bàjá Abdullahi ibn Zubair òun ọ̀jà nípa pé bóyá ń wá síwájú. Si lẹ́yìn ìgbà tí muawiya tó kú tán yezid gan fún rẹ̀ lẹ́yìn ìgbà òkú ó ní àwọn ará mẹ́kà inú wa ṣe mubaya fún abdullahi ibn zubair débi pé gbogbo àwọn ará sham misra àti saidi palestine gbogbo wọn ti gba abdullahi ibn zubair gẹ́gẹ́ bí khalifa so aláwẹ̀ nígbà tó wá mú tó ẹni tí ó wà rán láti fi so lórí sójà náà ó ní ẹni tó jẹ́ bí ọmọ ìyá abdullahi ibn zubair wọ́n ń pè ní amru ibn zubair ọmọ ìyá ni wọ́n bàbá kan ló bí wọn ṣùgbọ́n amru yìí ọ̀tá ní ń bá ọmọ ìyá ẹ̀ ṣe òun wà madina ilé wà ní maka so ń gbà tó fi so lórí sójà débi pé yezid kan tó ránṣẹ́ onírara kọ́ mọ̀ ṣe bẹ́ẹ̀ kò gbọ́rọ̀ sí ẹni tí tó fún ní ló fún láṣẹ kò gbọ́rọ̀ sí lẹ́nu tó wá rán ọmọ ẹ̀yẹ ilé lọ sí maka láti lọ bá ọmọ ẹ̀yẹ ẹ̀jà ṣùgbọ́n gẹ́gẹ́ bí eh, alkawari ọlọ́run ọba tó ní gbogbo ẹnikẹ́ni tó bá wá láti ibì kan láti gbógun ti o maka ọlọ́run ọba ṣẹ́gun ẹ̀ so wọ́n ṣẹ́gun sójà yẹn wọ́n wá mú amru ibnu zubair wọ́n ti mọ́lé wọ́n ti mẹ́wọ̀n bet àwé gangan fún rẹ̀ yezid náà lọ pa ẹni ó fún ní ẹni ó fún ní governorship òun náà ló tún pa torí pé ó ti di ẹkùn ebi pé kò gbọ́rọ̀ sódì sí olórí fọ́ olórí ẹ̀ lẹ́nu mọ́ so bet wọn fi abdullahi ibn zubair wọn fi ilẹ̀ lọ́rùn so nígbà tó wá di pé um, ọ̀ràn àwẹ̀ hajjaj ibn yusuf ọ̀ràn lọ sí maka láti lọ pa abdullahi ibn zubair so hajjaj yẹn òun ló wá pa abdullahi ibn zubair abdullahi ibn zubair yìí ta lòun tiẹ̀ ó ní ọmọ asma binti abibakar siddiq radiyallahu anhu ọmọ abubakar siddiq radiyallahu anhu asma ya abdullahi òun ni wọ́n ń pè ní dhatu an ó ní arábìnrin tí ó dá ọgbọ́n bí àwọn bí bàbá ẹ̀ àti anabi sallallahu alayhi wa sallam ó ti ṣe hijira tí ó sọ àwọn oúnjẹ àti àwọn nǹkan tó yọ ìborùn ẹ̀ tó gé sí méjì tó fi dé etí anabi tó fi dé etí bàbá ẹ̀ ó wá lọ kó òkúta jọ ó fi nǹkan bò torí baba sayidina abubakar gangan fún rẹ̀ òun ò ṣe hijira ó ti gbẹ̀sìn kì í ṣe pé kò gbẹ̀sìn bẹ́ẹ̀ òun ò ti dàgbà bẹ́ẹ̀ ni ò sì ríran ló wá ń sọ fáwọn ọmọ pé bàbá yín gbogbo owó pátá ló kó lọ sí Madina kò fi nǹkan kan lẹ̀ fún yín ó ní Asma ni ah bàbá wọn fowó lẹ̀ tó pọ̀ bàbá wọn ò sì fowó lẹ̀ torí pé gbogbo owó pátá ló fi ṣe fi sabilillah lọ́wọ́ á mú bàbá lọ síbi òkúta tó kó jọ lọ́wọ́ fọwọ́ bàbá sí ọ̀rá ni àsórí gbogbo ilé owó ni bàbá nìtọ̀ ọ̀dàgbà náà so abdullahi yìí nígbàtí asma tí ó ṣe hijira ojú ọ̀nà ló bí abdullahi sí síwájú kó tó wọ ìlú mẹ́kà so ó wà nù ó ní ọmọ tá kọ́kọ́ bí nínú àwọn muhajirin sí madina ó sì rí anabi sallallahu alayhi wa sallam ó wà nù àwọn sigaru sahaba. So, àwọn sàábé kéékèèké abdullahi ibn zubair olùbẹ̀rù ọlọ́run ọba ni kìyàmù léèlì rẹ̀ kò pọ̀ nínú àwọn ọ̀dọ́ àsìkò náà tó lè ṣe bí ṣe ń kírun bẹ́ẹ̀ náà ni títọ quran ẹ̀ pàápàá jùlọ àfààní. so mamẹ́ ó wà pẹ̀lú ẹ̀ ní maka àti àbúrò rẹ̀ urwa ibn zubair títí hajjaj fi wá pa abdullahi ibn zubair sí maka lẹ́yìn ìgbà tó wá pa tán ó ṣe sọ́ọ̀lù rẹ̀ that is ó kàn máa kìíní sí ìta ní haram ní haram lásìkò yẹn asma wà ní one hundred years ó ní ẹni ó kú gbẹ̀yìn nínú àwọn obìnrin sahaba tí wọ́n rí anabi sallallahu alayhi wa sallam um, wọ́n ní irun rẹ̀ ò funfun one hundred years irun rẹ̀ ò funfun bẹ́ẹ̀ ni ojú rẹ̀ ojú ò kò sì sí ní tó mọ́pọlọ rẹ̀ so ìdí nu gbà tí ti hajjaj ibn yusuf tọpa abdullahi ibn zubair tó súnmọ́ kínní asma ọlọ́ba ìṣekọ̀ wá tí ìtò tí wọ́n sọ aláìní ìkàlẹ̀ kó lórí kínní lọ́wọ́ sọ pé ah, ah, abdullahi ó ń ṣe ó ń ṣe ah, istihza sí asma wípé ìwọ ya ummah pé amir muminin ó pa mí láṣẹ kí n pọ́n ọ lé ó lé mi ò ní ìdàpọ́nlé yín and then èmi ẹ ṣe ìyá fún ọ bákan náà anabisa asalam fún wa níròyìn àwọn méjì kan alakọkọ tí wọn wà ní ìlú thaqif alakọkọ àti rí wọn ni musailama talakada ṣùgbọn ẹlẹ́ẹ̀kejì tí anabisa asalam sọ pé yọọ máa da ẹ̀jẹ̀ yẹn sílẹ̀ ni ìwọ ni. so in fact àwọn ọ̀rọ̀ asma ó wà very very strong nípa àsìkò yẹn torí pé nígbà wọn kọ́kọ́ wọn kọ́kọ́ sé mọ́kàmọ́lé fún àìmọye ọjọ́ so nígbà tí wọ́n wọlé tọ̀ abdullahi ibn zubair wọlé tọ̀ ìyá ẹ̀ ló wá ń sọ fún pé ọ̀rẹ́ òun ló wá ní mọ́mà tí ìkú ń sìn òun ni òun ro kúrò òun ni òun ọ̀fẹ́ kóun òkú ń sìn òun fẹ́ rí àìdàkọ́ yẹ pé wọ́n pa ọ́ àṣehid àbí kò kò kò kí ọlọ́run fún ọ ní nasru so bẹ́ẹ̀ náà ló sì ṣe rí níwájú mọ̀mẹ́ náà ni wọ́n ti pa ṣùgbọ́n gbogbo eléyẹ pátá kò dára mu bet ó dùn torí pé lẹ́yìn ọjọ́ bíi mẹ́rin márùn sí ikú abdullahi ibn zubair ó ní asma náà wá kú radiyallahu anhum jami'an. Ah, so eléyìí fi ntí eléyìí kọ́ wa ń bi ni pé lóòótọ́ a kì í fẹ́ sọ àwọn ohun tó jọrú àwọn nǹkan báyìí fún ẹni tí ò bá mọ ẹ̀sìn islam dáadáa bẹ́ẹ̀ tí n tó kọ́ wa ni pé a fi mọ̀ pé politics kì í ṣe ohun tó burú ni ẹ wo àsìkò tó súnmọ́ àsìkò anabi sallallahu alayhi wa sallam ẹ wo bó ti rí nínú àwọn tí wọ́n bá àwọn sahaba jà. Ja, gbogbo wọn pátá torí aṣíwájú ni wọn ò tiẹ̀ pọ́n wọn lé ipe àwọn ilé sahaba nabi sallallahu alayhi wa sallam hajjaj ibn yusuf àgbàyà ní pé anas ibn malik àgbàyà ní pé anas ibn malik ìpè tí ọba dáalé òun ó jẹ kó fún lẹ́gba láàrin láàrin láàrin gbogbo gbogbo ẹ̀ torí ipò so that is why tó jẹ́ pé ọ̀ràn politics yìí wà very very complex àyàfi ẹni tí ọlọ́run bá tó bá fẹ́ lò lókù so bet àwọn afáàní ẹ fi àwọn tí tó ṣẹlẹ̀ láàrin àwọn sahaba ẹ fi sílẹ̀ ẹ mú tí gangan gbọ́. Bon torí pé èyí tí ń bẹ lára ti ju ti wọn lọ tá a bá wò wá tá a wà wọn is incomparable Now, but fún fáídà ìlmíyà lásán ló jẹ́ kí a sọ wọn tí a sọ yìí àsìkò ti lọ wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. àbá tí ó pè fún sí ìtàníjì. وعليك السلام نعم a ń bọ̀ wá lórí ẹ̀ so àwọn eléyà àwọn àlàyé ni tó pé kò sí kò sí yà so it's not so kì í ṣe nǹkan tẹ́lẹ̀ sọ̀rọ̀ lórí júùsù rẹ̀ torí pé ó wà papọ̀ mọ́ àwọn nǹkan kan ni so gbogbo ẹ̀ náà ló sì ní báàbù tiẹ̀ inṣàlá nínú báàbù hajj à ń bọ̀ wá sọ̀rọ̀ lórí irú hajj wo lọ́wọ́ qiran ni tamattu ni alfard ni kí ni ti ń bẹ lórí ọ̀kọ̀ ọ̀kọ̀ kan inṣàlá ta'ala à ń bọ̀ wá sọ̀rọ̀ lórí ẹ̀ inṣàlá. na ok. No? ní

ètò sí ló gbogbo ọdún káàtó lẹ́yìn ọ̀sẹ̀ kan ni wọ́n ní bàbá àti àtúntò ló pa ó sì fún ìka àṣẹ àìtọ́ tí wọ́n bọ̀ tó lọ sí àwọn pàjáwọ̀ tó ṣùgbọ́n ọmọ náà sọ̀rọ̀ báwo ni kí ni kí ni kí ni ìṣòrí àṣọ ìgbà jẹ́ sí ìgbà ìdúróṣọ́lá àpọ̀ tí ó sọ àdínkù sí. àtẹkíní kejì wọn tí wọ́n bá lè láti èso sunna nebi sàlám kò sí nìka almuhim kí wọ́n ṣe lórí sunna nebi sàlám ṣùgbọ́n ààyè tí wọ́n ti ṣe kò ní ẹni effect ní islam àtọ́ níbo náà ti ṣe nínú mọ́ṣáláṣí ni àárín ìta ni níwájú ilé ọba ni anywhere bó ti lọ wọn rí kí wọ́n ṣe kí wọ́n ṣàṣìṣe lórí sunna anabi sàlám òní kí àwọn ṣòro tó pé wọlé ń bẹ sadaki ń bẹ wakil wà síga wà láti kí ni tó kù so tó bá ti wá ṣe yẹn kò sí tó mú àdìníkà kò sí tó mú àdìníkà torí pé àwọn méjèèjì àwọn kọ́lá wọn bí ẹni tí tí ó ṣèyàwó ẹ̀gbọ́n ni àtàbúrò ni wọ́n wọ́n so wọ́n papọ̀ àbí wọ́n ok. ẹ̀gbọ́n mi kò gbà pé wọ́n lọ sí ìlú náà ọ̀rẹ́ ló ti bàtẹ́ bàbá wa ní òun bá kó wa lọ kó wa lọ kó lọ gbẹ̀yìn lọ sí ìlànà náà. ta ló ṣe wọ̀lí àwọn ọmọ. àbúrò ló ṣe wọ̀lí ìtọ́mọ ẹ̀gbọ́n ẹ̀gbọ́n wa padà lọ fún tọ́mọ rẹ̀ sí. títọ́mọ ẹ̀ ló tún ṣe kò sábúrú ṣe bó lọ yẹ kó òun ní ló tọ́ so tí àbúrò ọba ṣe pẹ̀lú yọ̀dá rẹ̀ yìí nígbà tó lóun ọ̀gbọ́n tó tún tiẹ̀ ṣe kò sáburú nù ẹ̀. ọ̀gá tó máa ń bẹ̀rẹ̀ sí i alákọ̀ọ́kọ́ máa ń kọ́kọ́ ṣe tí àbúrò sì wà ní kẹ́gbọ́n tó tún ti tiẹ̀ ṣe ṣé ìdá alákọ̀ọ́kọ́ àti tó so lórí ọmọ ẹ̀gbọ́n yẹn. wẹ́n nígbà tí ẹni tó ṣe wẹ̀lí fún èèyàn tó lóun ọ̀gbà kò sí ìgì nìyẹn tó ó ti tún rígi ẹ̀sẹ̀ kò sáburú nù ẹ̀ sẹ́ẹ̀rí kìí ṣe pé bóyá kò sí wọlé ní tó kàn wá ní pé láàrin àwọn méjèèjì kò ságbọ̀yé bet àbúrò ó lè ṣe wọlé fún àwọn ọmọ yẹn bẹ́ẹ̀ náà lẹ́gbọ́n lè ṣe wọlé fún àwọn ọmọ yẹn tó bá ti wá jẹ́ pé lórí ọ̀rọ̀ àkọ́kọ́ tó lóun gbà ó ní àbúrò lò láti fi ṣe kò sábúrú náà igi méjèèjì so tó bá pé orí ọ̀rọ̀ àkọ́kọ́ tẹ́gbọ́n ti sọ pé òun gbà ó ní àbúrò lò láti fi ṣe o igi so igi méjèèjì so so tó bá wá ṣe lẹ́lẹ́kejì tala kọ̀kọ́ yẹn ni sẹ̀ríà lò tẹ́lẹ̀kejì yẹn wọ́n kà tó ṣe wàhálà míì ni so kò sí wallahu alam náà náà wà fún mi. àmín. ẹ dákun ẹ jókòó. No. lẹ́yìn bá fẹ́ ìyàwó àṣẹ kò sí ní tó burú tí wọ́n bá lè wára wọn gẹ́gẹ́ bí ẹ̀sìn Islam ti ti gbà torí pé tí wọn ò gbọ́dọ̀ fẹ́ yàwó ara wọn gbà tí tí ọ̀kan ń bẹ láyé so gbà nígbò ti kú nísìn kìí ṣe ìyàwó ẹ̀ lẹ́yìn ìgbà tó parí ìdà tó bá ti parí ìdà tí ẹ̀gbọ́n wa ní lágbájá o mo mọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ mo fẹ́ fẹ́ o tó náà ni àkòsá ah, burú mo nífẹ̀ẹ́ yín náà mo fẹ́ fẹ́ yín kòsá burú ṣùgbọ́n kí ẹ wá ṣe pé yọ jẹ mo gun o kì í hàn eléyìí ẹ ṣe kò sí ti ń jẹ tó bá pé opó ṣuṣú o ní ìyàwó kò sí inú Islam ṣùgbọ́n tó bá pé opó ṣuṣú o ní ká fẹ́ ìyàwó àbúrò àbí ìyàwó ẹ̀gbọ́n eléyìí ẹ̀ ń bẹ nínú Islam lópin ìgbà tán bá ti ṣe ní ọ̀nà Islam wọn so igi kò sábúrú nù ẹ̀ náà tọ́. السلام عليكم ورحمة الله